إن الحمد لله نعمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين أتوقف أولا ọlọ́ọ̀bá tí ó ṣe síyàmù tò ní rọrùn fún wa ní àtìgbà òní tí a mọ̀ sí ọjọ́ kẹtàdínlógún nínú oṣù Ramadan àbí ọlọ́run kó dáhùn kó jẹ́ kí àǹfààní olórí báyìí kí ó pọ̀ nínú ìṣẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa a rí i pé àǹfààní ló jẹ́ fún èmi àti ẹ̀yin tí a jẹ́ mùsùlùmí oore tí ń bẹ ń bẹ kọ́lọ́n jẹ́ kí ó bá wa kalẹ̀ kọ́lọ́n jẹ́ kí a rí ẹ̀san ńlá lágbà ní ọjọ́ ògbéǹde àlìkíámà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò yín ètò wa húdà ní wàbúṣọ̀rọ̀ òun náà ni yóò mọ gorí afẹ́fẹ́ ní ìsìn báyìí eléyìí tí yóò mọ wáyé láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn dùkútùrù wa tí a mọ̀ sí dùkútùrù Sharafdin Gbadebo Rọ́jí wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ náà lọ́lọ́kan ọ̀jọ̀kan kí a fi ara balẹ̀ kí a gbọ́ wọn yé dáadáa kí ọlọ́ba lèkè ọlá kí ó ṣe àgbọ́yé ọ̀rọ̀ náà ọlọ́run jẹ́ kí ó dé sí ìsẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. مستمعي الكرام أحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته نينو أروا أتبارا وصورو نيكوا wípé ìgbàgbọ́ òdodo ó ní àwọn ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ tí ìgbàgbọ́ òdodo sì níyì àní mẹ́fà ló jẹ́ gẹ́gẹ́ bí alukur'ani alápọ̀nlé ti ṣe tọ́ka sí ti sunna anabi wa sallallahu alayhi wa sallam náà tó sì ṣàlàyé rẹ̀ àti wá sí àlàyé orígun alákọ̀ọ́kọ́ eléyìí ti ṣe ìmánu billah ká gbọ́ Ọlọ́run ọba gbọ́ lódodo a sì sọ pé ká gbọ́ Ọlọ́run ọba gbọ́ lódodo eléyìí ti ṣe orígun alákọ̀ọ́kọ́ nínú àwọn orígun gbàgbọ́ òdodo òun gangan ló tún jẹ́ ìpìlẹ̀ fáwọn orígun yòókù òun ló jẹ́ ìpìlẹ̀ fáwọn orígun yòókù wáyé o ńṣe ló ló jẹ́ mùsùlùmí nítorí pé o gbọ́ Ọlọ́run ọba gbọ́ ṣe ló sì ń tẹ̀ láṣẹ Ọlọ́run nítorí pé ìwọ jẹ́ni tó gba ọlọ́run ọba gbọ́ ìgbàgbọ́ yìí kó lè bá dúró dédé kó lè bá jẹ́ ìgbàgbọ́ téèyàn á fi rú rẹ̀ téèyàn á fi lulẹ̀ ayé dáadáa téèyàn sì fi rí alìjẹ́nà wọ̀ tó bá di lọ́la alqiyama ìdí nìyí tó fi pàtàkì ìpè kájẹni tí ó ní ìmà ìmà tó péye nípa àwọn nǹkan tá à ń ṣàlàyé wọn wọ̀nyí báyìí kò tó kéèyàn máa jẹ́ mùsùlùmí lórúkọ lásán kéèyàn ọmọ mà nípa ẹ̀sìn rẹ̀ nítorí pé ẹ̀sìn Islam kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa fagbárí lásán ṣe àfi ká máa ṣe ní ìbámu pẹ̀lú bọ́lọ́n ti ṣe fi pa wá láṣẹ àti ní wo àwòkọ́ṣe aṣáájú ẹ̀dá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpìlẹ̀ ẹlẹ́kejì òun náà la fẹ́ mẹ́nubà lónìí òun náà ni al-imanu bil malaika ká gba àwọn malaika gbọ́ ká gba màláìkà gbọ́ ọ̀kan ló jẹ́ nínú àwọn orígun gbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí hadith jibril alayhi salam bó ti ṣe tọ́ka sí ní ìgbà tí ń bi anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn islam qala fa akhbirni anil iman ó ní fún mi nírò nípa imani anabi ni al imanu an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi ìmánì òun náà ni kò gbọ́ lọ́wọ́n bá gbọ́ kó o sì tún gba àwọn màláìka rẹ̀ gbọ́ kó o gba àwọn tírà rẹ̀ gbọ́ kó o gba àwọn ìránṣẹ́ rẹ̀ gbọ́ kó o sì ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹyìn kó o sì ní ìgbàgbọ́ sí àkọsílẹ̀ rere àti aburú rẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó sọ nípa ká gba gbọ́ nínú alukur'an ó sì fi ọ̀rọ̀ nípa gba màláìkà gbọ́ ó fi tì sára pé ká gba ọlọ́run ọba gbọ́ nínú àwọn àyà tó pọ̀ ìyẹn ni pé gba màláìkà gbọ́ ó máa ń sábà wá lẹ́yìn gba ọlọ́run ọba gbọ́ tí ò bá wá pàtàkì ìpè ká gba ọlọ́run ọba gbọ́ tí ò bá já ara ẹ̀sìn wa ó ní pé ká gba ọlọ́run ọba gbọ́ kò bá ti máa wá bẹ́ẹ̀ nínú alukur'an tó bá wá béèrè pé bo àti bo la lè wárú ẹ̀sìn ìwọ náà lè wo alukurani rẹ nínú suratul baqara eléyìí ti ṣe sura ẹlẹ́ẹ̀kejì nínú alukurani aya two hundred and eighty five ọlọ́run ẹlẹ́dàá wa ó ní kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi oníkálukú nínú wa wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo wọ́n sì gba àwọn màláíkà ọlọ́run ọba gbọ́ lódodo wọ́n gba àwọn tírà ọlọ́run tó lọ́n sọ̀kalẹ̀ gbọ́ lódodo wọ́n sì ní ìgbàgbọ́ òdodo sáwọn aránṣẹ́ ọlọ́ eléyìí túmọ̀ sí wípé ara àgbàgbọ́ òdodo òun náà ní ká ní ìgbàgbọ́ sí àwọn màláíkà fabil ìmáni billah yatimul ìmánu bil màláíkà ó dìgbà tí èèyàn bá tó gbọ́ Ọlọ́run bá gbọ́ ni ó tó gba àwọn màláíkà gbọ́ ẹni tí kò gbọ́ Ọlọ́run bá gbọ́ ó ti ṣe fẹ́ gba màláíkà gbọ́ ó túmọ̀ sí pé al-imanu billah huwa al-asasu li baqiyati arkanil iman ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó ní ìpìlẹ̀ fún gbogbo àwọn òpó gbàgbọ́ òdodo yòókù ọlọ́run tó sọ pé laysa al-birra an tuwallu qibala mashriqi wal-maghrib ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين eléyìí wá nínú suratul baqara aya one hundred and seventy seven ọlọ́wọ́n bá ní intanpe ní dáadáa ṣíṣe òun náà ní ìṣe ẹni tó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ tó sì tún gbọ́ ọjọ́ kan ìgbọ́ tó sì tún ní ìgbàgbọ́ òdodo sáwọn màláíkà tó ní ìgbàgbọ́ òdodo sáwọn tírà tó lọ́n sọ̀kalẹ̀ tó sì tún gba àwọn ànábì gbọ́ eléyìí túmọ̀ sí pé nínú dáadáa ṣíṣe eléyìí tí àyà yìí kà kalẹ̀ fún wa òun náà ní ká ní ìgbàgbọ́ sí àwọn màláìkà kí wọ́n á ní ìtumọ̀ pé mo gba màláìkà gbọ̀ngàn eléyìí tá a pè ní ọ̀kan nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí tó ṣe pé téèyàn bá ní èèyàn ò lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ òun náà ni a ní ìgbàgbọ́ òdodo sí pé àwọn màláìkà ń bẹ ẹnìkan ní àárín wọn rí tí wọ́n bá ń bẹ sí ó rí wọn rí àìrí wọn kò túmọ̀ sí wọn ò sí torí pé tó o bá gbàgbé a ti sọ irú eléyìí ṣáájú pé kìí ṣe gbogbo ní ti ń bẹ ńlọ́rọ̀ yàn lọ́rùn láti rí kìí ṣe gbogbo ní ti ń bẹ ńlọ ṣeé ṣe pé ká àìkò rí wọn kò túmọ̀ sí pé wọn ò sí bó tilẹ̀ jẹ́ pé àwọn màláìka àwọn ẹ̀dá kan ní tó náà bá fún lágbára tó ṣe pé wọ́n lè yára wọn lórí àwòrán bọ́ba ti ṣe wù wọ́n tó fi dórí pé anabi wa gan sallallahu alayhi wa sallam ẹ̀ẹ̀mejì péré iná là anabi rí malaika jibril lórí lórí àwòrán pàápàá bọ́lọ̀ wọn bá ti ṣe dá lórí àwòrán pàápàá bọ́lọ̀ wọn bá ti ṣe dá torí ẹ̀ ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó fún àwọn malaika lágbára tí wọ́n fi lè ya àwòrán ara wọn bí wọ́n bá ti ṣe fẹ́ agbọ́dọ̀ gbà pé àwọn malaika yìí ń bẹ́ẹ̀ àti pé àwọn màláíkà ibadun mukramun àwọn ẹ̀dá alápọ̀nlé ni o dídá tọ́lọ́run sì dá wọn kò dá wọn fún nǹkan kan ju kí wọ́n lè máa ṣẹ̀sìn fún lọ kí wọ́n lè máa tẹ̀ láṣẹ Ọlọ́run àgbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn màláíkà ẹ̀dá tí ń bẹ ni alápọ̀nlé ni wọn kì í sí ẹni àbùkù àwọn màláíkà yìí báyìí Ọlọ́run dá wọn kí wọ́n lè máa ṣe tiẹ̀ ni màláíkà kì í ṣẹlọ́run bó tilẹ̀ wù kó kéré máa ọlọ́run dá wọn kún lè máa tẹ̀ láṣẹ ni wọn kì í takò àṣẹ ọlọ́run bíi ti wùlé ó kéré ma yàtọ̀ sí àwọn èèyàn ẹ̀mọ̀kọ́ àwọn èèyàn ẹni àpọ́nlé ń bẹ́nu wa ẹni àbùkù pọ̀ ọlọ́run dá wa náà kálí bá a máa jọ́sìn fún ṣùgbọ́n mélòó nínú àwọn èèyàn ló ń jọ́sìn fọlọ́run lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tó ń takò tọ́lọ̀ ọlọ́run pa náà láṣẹ ká máa tẹ̀ láṣẹ òun ṣùgbọ́n èèyàn mélòó ló ń tẹ láṣẹ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ṣe pé ń takwà sí ọlọ́run ó rí ara ìyàtọ̀ tó wà láàrin àwa àti màláìkà nù a sì tún gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn màláìkà wípé oríṣiríṣi ni wọ́n àti pé àwọn àròyìn wọn tó náà bá fún wa á tún gbàgbọ́ àwọn asẹ́ tí àwọn màláìkà yìí ń gbé ṣe á ní ìgbàgbọ́ sí gẹ́gẹ́ bí alukur'an àti sunna ti ṣe tọ́ka sí i. ẹjẹ́ àṣàkíyèsí gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo kò sáàyè nínú rẹ̀ fún ká máa fọpọlọ gbé kalẹ̀ àfi ká máa fàgbárí hun nítorí pé tó bá ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo ó ní ṣe lọ́pọ̀lọpọ̀ gbà pẹ̀lú nǹkan tó ṣe pé ọjà gáyìb ohun tó ṣe pé kò ṣe é fojú rí ọ̀há sọ́nà ti ṣe wà àti bí ó àwọn àtìrà tí kìí purọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ òdodo eléyìí tó ṣe pé irọ́ ò lè wọbẹ̀ lónìí o kò síbi tá a ti lè rọ́rọ̀ tó jẹ́ òdodo tí irọ́ ò lè wọbẹ̀ àyàfi nínú alukur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam as-sahiha àwọn sunna tó fẹsẹ̀ rinlẹ̀ ibẹ̀ láti rí ọ̀rọ̀ nípa àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé kò ṣeé fojú rí. ama máa wá kà nínú rẹ̀ a sì ní ododo òdodo sí ń tànká torí keke bá a ṣe kà náà lọ́gbọ́dọ̀ rí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé àwọn màláìka ọlọ́run fún wọn ní ọlá ńlá àyè tó gánsì ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba tó ga tó gbangban ó wá nínú Sahihi Muslim bánabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa pé látara àmàlẹ̀ ọlọrun ti dá àwọn màláìka látara àmàlẹ̀ lọ́lọ́run ti dá àwọn màláìkà nínú àwọn àyà tó ń tọ́ka sí ọlá tí ń bẹ fáwọn màláìkà ó náà làwọn àyà alukur'an níbi tó lọ́wọ́ bá wa tó ti máa ń fi àwọn màláìkà tì sí ọ̀dọ̀ ara rẹ̀ ọlọ́wọ́ bá sọ nínú suratul ahzab ó ní inna allaha wa malaikatahu yusalluna ala nabi inna allaha wa malaikatahu yusalluna ala nabi dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa àti àwọn màláìka rẹ̀ àríkẹ́ ń bí ó fa àwọn màláìka ti sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run ọba àtàwọn màláìka rẹ̀ ìsọlóòna àlẹ́ nàbí wọ́n ń ṣe àsọ̀láàtù fanabi sallallahu alayhi wa sallam wọ́n ń ṣe àsọ̀láàtù fanabi sallallahu alayhi wa sallam ọlọ́run fi àwọn màláìka ó fi wọ́n tì sí ọ̀dọ̀ ara rẹ̀ nínú suratul baqara kẹ́bi ayàtà ti kà sáájú ní ìbẹ̀rẹ̀ ètò wa tòní ọlọ́ni kullun amana billahi wa malaikatihi oníkálukú nínú wa ìyẹn àwọn aránsẹ́ ọlọ́run àtàwọn olùgbàgbọ́ òdodo oníkálukú wọn lọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ ọ wọ́n sì ní ìgbàgbọ́ òdodo sáwọn màláíkà rẹ̀ àríkọ́ tó fi àwọn màláíkà tì sọ́dọ̀ ara rẹ̀ nínú suratu nisa ọlọ́ni wa man yakfur billahi wa malaikatihi àti pé ẹnikẹ́ni tó bá sá ìgbàgbọ́ sọ́lọ̀ tó sì sá ìgbàgbọ́ sáwọn màláìka rẹ̀ á rí pọ́lọ́ wọn bá tó fa màláìka ti sọ́dọ̀ ara rẹ̀ inú suratul Baqara ọlọ́ni man kana aduwwan lillahi wa malaikatihi ẹnikẹ́ni tó bá jí ọ̀tá fọ́lọ́ tó sì tún jí ọ̀tá fáwọn màláìka rẹ̀ so eléyìí túmọ̀ sí wípé fífi tìtọ́lọ́ fi àwọn màláìka ti sọ́dọ̀ ara rẹ̀ àmì pé ni àpọ́nlé ni wọ́n ni ẹ̀dá tó lọ́wọ́ bá fún lọ́lá ńlá ni bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó sọ nípa ìjẹ́rìí wípé ọ̀kan ṣoṣo lòun kò sí ọba mi láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ó tún sọ nípa rẹ̀ ó níta mọ̀lẹ́kà náà tó sì kejì ọlọ́run ní shahidallahu annahu la ilaha huwa ike. ọlọ́run jẹ́rìí pé kò sí láti fòdodo jọ́sìn àwọn náà jẹ́rìí lódodo ike kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn àfi Allah á rí i pé ọlọ́run fi tí wọ́n sì kejì bẹ́ẹ̀ náà ni inna Allah wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run àti àwọn amàláìka rẹ̀ àwọn amàláìka sì kejì gbogbo eléyìí ń tọ́ka sí ọlá tí ń bẹ fún àwọn amàláìka ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì ń ròyìn wọn ike ẹni àpọ́nlé ni wọn gẹ́gẹ́ bó ti ṣe sọ nínú suratu oníbi aidi safara kiramin barara ọ̀nbẹ lọ́dọ̀ àwọn aránṣẹ́ wa àwọn màláíkà kiram àwọn ẹni àpọ́nlé barara àwọn olùṣe dáadáa ọlọ́wọ́ bá ní wa inna alaykum la hafidhin kiraman katibin dájúdájú àwọn ẹ̀ṣọ́ wà pẹ̀lú yín o àwọn ẹ̀ṣọ́ yìí wọ́n jẹ́ ẹni àpọ́nlé tí wọ́n sì máa kọ iṣẹ́ kálukú sílẹ̀ tẹ́lẹ̀ wa a rí i pé àwọn màláìka yẹn àyè tí wọ́n wà àyè tó ga ni àyè àpọ́nlé ni ọlọ́wọ́n bá pọ́n wọn lé ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí tiẹ̀ náà kọ́ pọ́n tọ́lọ́wọ́n bá bá pọ́n lélẹ̀ nínú àyà mi nínú suratul anbiya òní bal ibadun mukramun ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń wí o àwọn ẹ̀dá alápọ̀nlé ni àwọn màláìka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà al tí ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa tó ti ṣe àlàyé tó ti ṣe àlàyé irú ọlá eléyìí tí ń bẹ fún àwọn màláìkà torí ẹ̀ ọ̀n bẹ nínú àwọn màláìkà ó yẹ ká ní ìgbàgbọ́ sí iṣẹ́ táwọn màláìkà yìí ń ṣe ọ̀n bẹ nínú wọn màláìkà tó ṣe pé àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba làwọn rù sórí àwọn rù àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba sórí yóò yọ kẹsì pọ́ lọ́wọ́ bá ń bùkátà kẹ́nìkan rù ọ́ so ṣùgbọ́n dáwọn iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn nítorí pé gbogbo nǹkan ní ó parẹ́ gbogbo nǹkan ní ó táwọn màláìkà tó rù àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba táwọn náà bá kú àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba kò ní yín gẹ kò sì ní ṣubú pẹ̀lú ọlọ́wọ́n ọba wa ní alladhina yahmiluna al-arsha wa man hawla àwọn ẹni tó ṣe pé wọ́n ru àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba wa àtàwọn ẹni tí ń bẹ láyìíká rẹ̀ ẹni tó ru àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba wa òun náà làwọn màláíkà ọlọ́wọ́n ọba wa tọ àwọn sẹ́tà àwọn màláíkà ń ṣe nínú àwọn sẹ́yìn gẹ́gẹ́ bá ti ṣe wí òun náà ní ríru àga ọlọ́ọ̀lọ́wọ́n ọba wa tá a sì ti mẹ́rin wá fún ọlọ́run tó sọ níbo mi pé wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin thamaniya lọ́jọ́ yẹn àwọn màláíkà mẹ́jọ àwọn náà ní òru àgọ́ ọlọ́run ọba wa tọ́ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ yẹn ọlọ́run ọba tún sọ fún wa pé ń bẹ nínú sẹ́tàn àmàlẹ́kà ń ṣe wípé ń bẹ nù wọn àwọn tó jẹ́ pé asún wọn mọ́ asún wọn mọ́ asún wọn mọ́dọ̀ ọlọ́run ọlọ́ni lan yastankifa al-masihu an yakuna abdan lillahi wala al-malaikatu al-muqarrabun ó túmọ̀ sí pé ń bẹ nínú àwọn màláíkà àwọn màláíkà tá a súnmọ́ lọ ó sì ń bẹ nínú àwọn màláíkà àwọn tó jẹ́ pé a fi ṣọ́ àwọn àlìjánà a fi wọ́n ṣọ́ àlìjánà iṣẹ́ tí wọ́n sì ní kí wọ́n máa ṣe kí wọ́n máa ṣe ìpèsè àpọ́nlé fún àwọn ọmọ àlìjánà ó sì ń bẹ nínú àwọn màláíkà tó sì kó a fi ṣọ́ná tó sì jẹ́ pé iṣẹ́ tiwọn lára rẹ̀ ní kí wọ́n máa pèsè yà fún àwọn ẹni tí bá ń bẹ nínú náà àwọn náà lọ́lọ́wọ́n bá pè ní azabaniya so àwọn tó sì jẹ́ aṣíwájú fáwọn mọ̀lẹ́kà tí wọ́n máa mójútó náà yìí àwọn mọ́kàndínlógún ni àwọn mọ́kàndínlógún ni ẹni tó sì jẹ́ aṣíwájú wọn òun náà ni mọ̀lẹ́kà tá ń pè ní máàlíkù òun la aṣíwájú àwọn mọ̀lẹ́kà tí ń sọ náà kẹ́bọ́n náà bá ti ṣe sọ yìí pé alayha tis'ata ashar màláíkà mọ́kàndínlógún ní bẹ̀lẹ́ nù náà àtọ̀rọ̀ ọlọ́ntò ní wanadaw ya máàlíkù liyaqdi alayna rabbuk àwọn ọmọ náà ọlọ́mọdé kémi pẹ̀lú rẹ̀ ọjọ́ kan nínú wọn wọ́n máa pe ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹnu náà nínú àwọn màláíkà pé wa máàlíkù liyaqdi alayna rabbuk kó lu ẹlẹ́dàá rẹ̀ kó kúkú pa wá báni bẹ́ẹ̀ lọ́nkọ́ pa wá ìyà ètò wa tọ́ ṣùgbọ́n málìkù ó fi hàn wọ́n pé qala innakum makithun inú náà ilẹ̀ máa bẹ láéláé ti yín kò sọ́nà fún yín láti jáde. bákan náà àwọn màláíkà tẹ rí yìí báyìí àwọn màláíkà yìí tí wọ́n máa ṣọ́ iná alágbára gidi ni wọ́n o ẹnìkan ò lè jàjà bọ́ o kò sọ́nà bí tó lè gbà jáde. ọlọ́ni alayha malaikatun ghiladun shidad la ya'suna allaha ma amarahum. wayaf'aluna ma yu'marun àwọn màlàíkà tó ṣe pé wọ́n nípọn lágbára àwọn náà lẹni tí ń sọ iná wọn kì í sẹlọ́n lórí àṣẹ tó lọ́n fún wọn tábà pé wọ́n gbàbọ̀dì wọ́n ti ràn án lọ́wọ́ ó fi rọ́nà sá lọ rárá o kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn màlàíkà yìí báyìí wọ́n ní agbára ẹnìkan lè borí wọn nínú àwọn èèyàn yìí wọn kì í sẹ́lọ̀n lórí àṣẹ tó bá pa wọn wa yaf'aluna ma yu'marun ìtọ́lọ́mbá ni kò ń ṣe wọn máa ṣe. wọn bẹ nínú àwọn màláíkà àwọn tó ṣe pé iṣẹ́ tiwọn òun náà nìkan máa sọ àwọn máa nábì ádámà nílé ayé yìí wọn ò ní jẹ́ kí aburú tọ́lọ́wọ̀n kọ́ pé yóò ṣe kó ṣe wọn máa sọ níwájú wọn máa sọ lẹ́yìn àwọn màláíkà nù ọlọ́ni lahu mu'aqqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu tó ṣe pé wọ́n máa boni lẹ́yìn wọ́n máa sọ níwájú wọ́n sì máa sọ lẹ́yìn rẹ̀ wọ́n máa sọ níbi àwọn àlámàrí èyí tó ṣe pé ọlọ́run bá máa pé kó séyàn ìgbà tó ṣe pé ọlọ́run ọkọ̀ àkọọ́lẹ̀ pé ó ṣe wọ́n ìdí nìyí tó fi jẹ́ kó àwọn màláíkà máa sọ ó sì ń bẹ́ẹ̀ náà àwọn àwọn jọ pé wọ́n ń sọ iṣẹ́ wa tá à ń ṣe wọ́n sì ń kọ sílẹ̀ wọ́n ń sọ iṣẹ́ wa tá à ń ṣe wọ́n sì ń kọ sílẹ̀ ọlọ́ni anil yamini wa anil shimali qa'id ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid àwọn mẹlẹ́kà yìí wọ́n bẹ lọ́tún wọ́n bẹ lọ́sì kò sí ní tẹ́ sọ àyàfi kọ́jọ́ pé mẹlẹ́kà ti ń kọsẹ́ lọ́tún àti lọ́sì wọ́n bẹ pẹ̀lú yín wọ́n sì ń rí ntẹ́ǹsì ilé ìbanilẹ́rù púpọ̀ bó wàá la lè tí mẹlẹ́kà òfin ní rí ntẹ́ǹsì bó la lè tí mẹlẹ́kà òfin ní kọ́ńtẹ́ǹsì báwo la lè sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó tí màlẹ́kà ò ní gbọ́n tá à ń ṣe ibi tá a dé yìí báyìí ọ̀bánilẹ́rù púpọ̀ ọ̀bánilẹ́rù púpọ̀ so tó o bá gba màlẹ́kà gbọ́ sọmọ kọ́kàn máa hùwà ọ̀daràn bó ti ṣe wù ọ́ ni torí pé wọ́n máa wò ó pé gbogbo ntọ́ bá ṣe àṣegbé ni ìdí ni tí wọ́n fi sọ pé kò sáṣegbé kan àṣepamọ́ lọ wà torí pé bó ń ṣe ń ṣe iná ni màlẹ́kà ti ń kọ̀wé ń kọ̀wé bó ń ti ṣe ń hùwà ni màlẹ́kà ti ń kọsẹ́ rẹ̀ lẹ̀ àwọn ń kọ́ lẹ̀ kò sí àṣegbé kankan lọ́ ń gbọ́ yẹn àṣepamọ́ lọ tó bá dijọ́ gbé ndàlọ́ kéyàmà wọ́n yọ ìwé iṣẹ́ kálukú fún oníkálukú yóò rí ìwé iṣẹ́ rẹ̀ eléyìí jẹ́ báwọn. àwọn yìí báyìí wọ́n bẹ nínú wọn àwọn tó yẹ pé iṣẹ́ tiwọn ni wọ́n gbẹ̀mí àwọn gbẹ̀mígbẹ̀mí èyí tó ṣe pé ẹni tó jẹ́ ọ̀gá wọn òun náà là ń pè ní So azrael yẹn àdìsí tó mú orúkọ yìí wá kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ètò dọ́gba òun náà ní ká máa pè ní malakul maut gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ pé hatta idha jaa ahadakumul mautu tawaffathu rusuluna wa hum títí tí ó fi di pásìkò kú ẹnìkan nù yín ti tó tásìkò yìí bá ti tó àwọn aránṣẹ́ wa wọ́n gba ẹ̀mí rẹ̀ wọn ò sì ní lọ lára. àwọn aránṣẹ́ wa ó túmọ̀ sí pé màlẹ́kà kú kéésù nìkan ó láwọn ẹni tí ń ràn lọ́wọ́ ọlọ́wọ́n bá ní qul yatawaffakum bekom mawti alladhi wukkila bikum thumma ila rabbikum kwe sọ fún wa pé a ti fọ̀rọ̀ yín sọ òun náà ni yín nígbà kú yín bá pé ọ̀dọ̀ ọlọ́wọ́n bá òun ni màláìkà tí wọ́n máa gbẹ̀mí ṣé ìwà túmọ̀ sí pé a lè fẹ́ràn gbogbo màláìkà ṣùgbọ́n ká kórìíra màláìkà kú bí rárá o a gbọ́dọ̀ kórìíra ẹnìkankan nínú àwọn màláìkà ọlọ́run torí pé ká gbà wọ́n gbọ́ ara àgbàgbọ́ òdodo ni tẹ́nìkan bá sọ pé ẹ pé màláìkà kú ó tiẹ̀ lágídí bá ti yọ ọ́ náà nù ìsọkúsọ nìyẹn o kọ́ ọmọ wa pé màláìkà kan lágídí ọ̀kan ni ọ̀ lágídí alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn ìgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ wọn olùmọ̀wá kí ọlọ́run kí jáde wọn pẹ́ ní orí dáadáa kó bá fún wọn ní àlékún gbogbo ẹ̀mí àti àlékún àlàáfíà lórí dáadáa kọ́ lọ́n jẹ́ kí àwọn náà tó lẹ́yìn wọn pẹ́ látàrí dáadáa a rí i pé ọ̀rọ̀ náà wọ́n ti máa sọ ní àtàtàárọ̀ ni a sì rí i pé tó wọ́n jẹ́ kó yé wa nípa àwọn bóòlù àti lè gba àwọn màláìkà gbọ́ wọ́n sì fún wa ní àwọn òní ọgbà ẹ̀mí ń gbàtà síkò ikú ẹnì kọ̀ọ̀kan wọn bá ti tó ẹ̀yà já gbìyànjú ká kíyè sára ká lo àǹfààní oṣù Ramadan oṣù àbọ̀wọ̀ yìí ká fi change gbogbo àwọn tí ó kù díẹ̀ káàtó lọ́wọ́ wa tá a ti ń wù ká sì jẹ́ni tí yóò change ẹ̀ náà títí ọjọ́ ayérayé wa ni torí pé kò síjọ́ tí kò lè pààyàn kọ́lọ́n kí ó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ kí abọ́lọ̀ pàdé dáadáa gbogbo agbọdọ gbọ́dọ̀ wípé ká gba ọlọ́run bá gbọ́ ká gba àwọn màláìkà gbọ́ bákan náà ká tún gba àwọn òjíṣẹ́ ọlọ́run gbọ́ wọ́n ní pé tó ǹjẹ́ àwa alẹ́ mọ́ pé àwọn ànábì ọlọ́run ńgbọ́ jẹ́ pé ńgbọ́ ẹ̀pá ti gbà ń gbọ́ tá a bá fẹ́ tọrọ nǹkan bí àpèjúwe ká mọ̀ sọ pé ya Musa ya Musa àbí ya Ibrahim ya Ibrahim àbí ya ya isa ya isa àbí ya muhammad sallallahu alayhi wa sallam wọn ní sáà lè máa sọ bẹ́ẹ̀ àbí kó sì ẹjẹ pọ kánú àwọn mọlẹka ńlá sàlẹsà táwa jẹni tí ọmọ pé bí àpèjúwe nígbà tẹ́ jóyè wà nísìnyí pé tó ẹni tí ọlọ́run bá fi ṣe alákòóso ilé iná tọ́jẹ́ pò ń lọ́jọ́ ga ibẹ̀ ó náà ní mọ́líkù wọ́n sá alẹ́ wọn sọ pé yá mọ́líkù àjẹrí náà mìíràn náà ṣé alimọ̀ tọrọ bẹ́ẹ̀ sígbà láyé wà fún àgbọ̀jẹ́ pé alẹ́bẹ̀ lọ́nà torí pa àgbà gbọ́ àwọn ilé iná gbọ́jọ́ pa àgbà àwọn náà gbọ́ sá alimọ̀ pé àwọn náà. alhamdulilayi mùsùlùmí ọlọ́run bá nìkan ni wọ́n máa pè pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ tó bá ti pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ ti ṣẹbọ sọ́lọ̀ ìṣẹbọ sọ́lọ̀ kó má téèyàn bá bá bẹ́ẹ̀ kú inú náà ni wọ́n wà láéláé torí ẹ ká máa pe anabi pé ya muhammad ká máa pe anabi musa ya musa ká máa pe anabi isa ya isa àbí ká máa pe anabi zakariya ya zakariya ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ni ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kà yẹn a gbọ́dọ̀ pè nìkan nínú wọn torí pé kò sí nǹkan táwọn lè dá sí ọlọ́run ọba ló máa ń ṣe gbogbo nǹkan a gbọ́dọ̀ pè mọ̀lẹ́kà torí ẹni tó bá ti pè mọ̀lẹ́kà náà òun náà ti ṣẹ̀bọ̀sọ́lọ̀ wọn bá wa ṣùgbọ́n a lè ṣe àdúrà gẹ́gẹ́ nàbí sallallahu alaihi wasallam ṣe máa ń pé allahumma ya rabba jibril wa rabba mikael wa rabba israfil ìwọ ọlọ́run ìwọ ọba tó dá jibril ìwọ ọba tó dá mikael ìwọ ọba tó dá malaika israfil tó a lè ṣe báyẹn sẹ́mi pé malaika jibril òun náà ni malaika tó lọ́wọ́ bá fi sọ pé kọ́ máa mú iṣẹ́ ọlọ́wọ́ bá wá bá àwọn aránṣẹ́ rẹ̀ ẹ sì ti mọ̀ pé malaika mikael òun ni malaika tó lọ́wọ́ bá fi ṣẹ́ rán pé kọ́ máa rọ̀jò ẹ sì mọ̀ pé malaika israfil òun náà ni malaika tí wọ́n gbé fèrè sí lẹ́nu ìhó eléyìí tó ṣe pé yọ fan tó bá ti fan ìnílẹ̀ ayé ọ̀wà sópin tó ti tuntun fan iná nígbèǹdẹ̀ alkiyamọ̀ ọ̀wà yìí anábì máa pé wọ́n ọlọ́run ọba tó dá àwọn màlẹ́kà yìí kìí ṣe pé wọ́n màlẹ́kà Jibrilu ni mò ń pè kìí ṣe pé wọ́n màlẹ́kà Mikael mò ń pè kìí ṣe pé wọ́n màlẹ́kà Israfilu ni mò ń pè ẹni tó bá ń pè ọ̀kan nínú àwọn màlẹ́kà yẹn ó ti ṣẹbọ sọ́lọ̀ bákan náà nínú àwọn sọkúsọ táwọn èèyàn máa sọ tá a gbọ́dọ̀ jìnnà sí òun náà nìkẹ́ni máa sọ pé lálẹ́ yìí òun àti màlẹ́kà Mikael àwọn ó ṣèpàdé àà ẹgbọ́sọkúsọ mẹ́ẹ̀ wà àti màlẹ́kà Mikael ó sì pàdé wọ́n gẹ́gẹ́ bíi ta ni gánà rí. so alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba nítorí àsìkò wa ìbéèrè pọ̀ nílẹ̀ ṣùgbọ́n tó bí a tàbẹ̀lẹ̀ sáré rí ẹ̀yọkàn ìjùmọ̀ kọ́ lọ sí rọrùn wọ́n ní bò làwọn fẹ́ ṣe pẹ̀lú àwọn tíra pélépélé táwọn máa ń kà káàkiri tọ́jọ́ pé tó àwọn máa fi ń sa súrátù yàsín wákíà Ah, kàkàbílù wàhálà bílù àti gbogbo ẹ̀ bá máa máa pé bó wà láwọn fẹ́ sí pẹ̀lú eléyìí náà. ẹ ah, àpàtì torí pé àwọn ọkọ tá à ń pè ń bẹ yẹn kì í sorúkọ Ọlọ́run tí o bá sì ti jó kọ Ọlọ́run kọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run là ń pè èèyàn sì gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run bíi sàdádà bíi ìlú àdádà bíi ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọtọ kí mùsùlùmí máa ṣerú àwọn àdúrà yẹn ṣebí Ọlọ́run ìwọ ló fẹ́ pé kí ló dé tó ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run sórí pálábòsí ni ọ. alhamdulilayi rabbil alamin rọrùn láti gbọ́n adúpẹ́ fún Ọlọ́run ọba fún bí ìpàkíyèsí nípa wípé tó nípa wípé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣàlàyé àwọn lọ síbẹ̀ láwọn àsìkò yẹn àwọn ọba wa ẹ dákun ẹ má bínú ọwà ní fọ́ọ̀tì eléyìí ti wá lẹ́yìn Ramadan ló máa ń wáyé láwọn àyè tá a kàkalẹ̀ yẹn tefsir ló máa ń wá ní Ramadan ní mọ́sìkì wa tó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ láago mẹ́rin sí táìmù sọ̀látùl Maghrib inshallah ẹ̀jẹ̀